jẹ́ ìlú àtẹ̀tẹ̀ lọ sí. ó ṣe bẹ́ẹ̀ náà lọ́la àpọ̀ bóyá tí ọba gbogbo wa ṣe kẹ́ ẹ̀ fà. Ada kọ́kọ́rọ́ kí a sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ kama sọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀. Pẹ̀lú ìgbésà bíi ìyàwó àlàyé kékeré lórí àfẹ́kọ́ tó di ẹgbẹ́ àwọn ayé lórí mẹ́ta tààlẹ̀ lè fún lápẹ̀jú rẹ̀ èèyàn gbogbo sọ̀rọ̀ o àbíjí bá àbíjí bá gbé kíní fún ẹni o àwọn sífà kan bẹ̀ tẹ́ pé sífà tún náà ṣe àtún à ń sífà tí ó kọ̀rọ̀ òun ni wọ́n bíi kíni àti kíni. ẹ dákun ẹ dá wọn bá tó lọ àbẹ́ ìkó ti bẹ́ńtẹ́ báwọn. sẹ́wọ̀n kó ti lágbára báwọn àbí ọ̀lágbára báwọn ni tí ó lágbára àbí ọ̀lágbára tẹ̀fíìmù àjẹsàríkì olóòtú mọ̀ ètò ìjìyà tẹ̀fíìmù àjẹsàríkì kíkọ́ ni tẹ̀fíìmù ń yọ lára sẹ̀yìnlá tẹ̀fíìmù ń yọ lára ìṣèfàd ẹ́ àwọn akẹ́sẹ́ pé kó bá kojú rẹ̀ nù kọ́ra ni mo sọ kó dá akọ rẹ̀ kò sì mọ́ àdéhìí ẹgbẹ́ náà tó ní ìsinyìí ó wá ní àkàmù ló ní sákì náà wàtẹ̀lúwì tí wọ́n yà àkàmù ló ní sákì náà wàtẹ̀lúwì nìyẹn ọ̀nà méjì àbí mẹ́ta ni wọ́n gbà pín àwọn míì máa sọ pé mẹ́ta dà wọ́n ní aláàkọ́ ní ìgbà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ìgbà ẹlẹ́ẹ̀kẹta wọ́n ní ìgbà wọ́n ní kọ́líbù yẹ ìfàànà onígbà tó bá débi mímu sákì náà sẹ́ńkì mímu àti bá kí ló máa ń jẹ́ mẹ́ẹ̀ ẹ̀fáwọ́sáfáwí wọ́n ní sọ kò sí àtọ̀ kankan náà ní ibi rẹ̀ àti ibi náà ṣe bá padà sọ nínú yẹn náà di mímu wọ́n kà já wọn ní mẹ́ta. ṣé ẹ gbọ́ mi yé àwọn míì sọ pé rárá máa nà sálàyé mi ṣe wọ́n ní márùn ní kílódé tó fi jẹ́ márùn wọ́n nítorí pé ìdìbọ́mù yẹn méjì. wọ́sáré ìdìbọ́mù mi ṣe tàbí ata fi yàrá lónà ẹ̀dá fún láàkínà áà. mọ́jẹ̀rọ lásán fi hebe mo nyake. tó ti yẹn báyìí ni tó wasaani ìdìbò ọ̀mú lẹ́kùn náà. wàrọ̀mùsùhà rọ̀lá fàátínánná ẹ̀kọ́ sórí ẹsẹ̀ kejì wàrọ̀mùsùhù rọ̀lá fàátínánná.

ورمزه رلا فأتقننه ورمزه رلا فأتقننه طيب سعامي سيدي إظهار على كفو الإدغام بيكون إلى كده الإدغام يغير كنا قد mẹ́ta alẹ́fà tó àti alkọ́lì ó di mélòó márùn. sọ́yìn láti alimọ̀ṣúwòrò alẹ́ ti járọ̀ alẹ́ yìí alùlámà eléyìí tó gbajúmọ̀ táwọn afá ńlá tí wọ́n gbajúmọ̀ sí ní ṣègbìyànjú lọ lórí ẹni pé mẹ́rin. lọ́sí lórí eléyìí tó wá gbajúmọ̀ yẹn ó ní afá àti orin yìí. ìdí nìyẹn tó fi sọ yín pé ìdí nìyà tó fi sọ wípé lè nú ní ìntàṣkún àrùbá àrùn a. Fàlẹ̀ àwọn àgbẹ̀ ni láàrin ẹ̀ka mọ́wọ́ mọ́wọ́ mọ́wọ́ ẹjẹ́ nǹkan lọ́nà tó ètò pàṣà ebi tẹ wá kọ ta ló wá kọ òkè yá wọ́n sá kọ ni. náà ó ní lè nú ní ní fẹsùn nù nígbà tó wà lọ tẹni ànọ́nù sákìlẹ̀ wọ̀ tẹ̀lé alákọ̀ọ́kọ́ ó pàtàkì kan kámọ̀ yàtọ̀ láàrin méjèèjì nítorí pé ànọ́nù sákìlẹ̀ ó dà ní tẹ̀lé láàkín nínú àtẹ̀lé náà nínú tó gbà sọ̀kọ́ rẹ̀ ṣùgbọ́n nóònù tiẹ̀ ó yàtọ̀ sí nóònù sákìá láwọn àyè mo rò pálá yẹn ṣe àwọn àyè tó ti yàtọ̀ yẹn àfàrí mẹ́nu bá ń sọ ó ní lè nóònù ìdẹ́sọ̀ nóònù nígbà tó bá gbà sọ fún wàlé tẹ́lú yìí ni bẹ́ẹ̀ náà ló wà fún sẹ́lú yìí ó wà fún nóònù nígbà tó bá gbà sọ fún ó sì wà fún sẹ́lú yìí ìyẹn kọ́kọ́ tí ó yé wa wípé nóònù àti sẹ́lú yìí yàtọ̀ sí Le nọ́ ní intesco náà nígbà tó bàjá fún un tìjọ́ nígbà tó débi tẹ̀lé ní oní intesco ó túmọ̀ sí wípé náà takùnù mọ̀tàkàdékàtà wọ̀tàkùnù sàkínà ṣùgbọ́n nóònù tó da sọ̀kún tó da haraka kọ́lá ń sọ̀rọ̀ eléyìí tó da sọ̀kún tó dé ní báyìí tó ó kọ́ túmọ̀ sí pé harfu tó dá yàtọ̀ sí tẹ̀lé ní náà tó ìgbà tó bá wá da sọ̀kún yẹn ó wà tẹ̀lé ní jọra àwọn ìgbà náà sálàyé bẹ̀rẹ̀ láti àdínọ́nù sákínà ìyàdínọ́nù aláti ìyàdínọ́nù àlàáríyàtú àlìhàrọ̀kà àdínọ́nù àlàáríyàtú àlìhàrọ̀kà. àdínọ́nù àlàáríyàtú àlìhàrọ̀kà onínúnù sákínà. wàtẹ́sibútú. وصلا ووقفا وصلا ووقفا وخفا ولفظا وتكون في الأسماء والأفعال والحروف وتأتي أصلية وزائدة النون العارية عن الحركة وتثبت وصلا ووقفا وخطا ولفظا وتكون في الأسماء والأفعال والحروف وتأتي أصلية وزائدة نون ساكنة نون ساكنة ولي نون تيود حركة سوتي بويا أنت أنت لو بويا دولوري bóyá a fẹ́ kọ̀ nǹkan lẹ̀ bóyá a kàn fẹ́ sè nínú sakina tá a bá fẹ́ dúró á pè báńkà kan lọ á pè tá a bá ń kọ̀ nǹkan lẹ̀ á kọ́ tó ti yé ni tá a bá kọ̀ nǹkan lẹ̀ tá a fẹ́ pè lẹ́nu á pè tó ti yé ni. òun tẹ̀ ló wà lára ọkọ̀ ló wà lára fún ìlú ló wà lára rà ó sì lè jẹ́ ara ó sì lè fẹ́lẹ́ mọ̀ ó sì lè jẹ́ kó lẹ́kọ̀ọ́ rẹ̀. sóyè ẹ ti sáré fún mi lápẹ̀jú èdè pẹ̀tọ́rí àgbẹ̀ ẹ já ń ẹ̀rọ kan náà. انطلقوا إلى ما كنتم انطلقوا إلى ظل غير مطلق ó sì wà ní lóru sákìnà wà lára àjọ wa ó wà mí lóru sákìnà tó wà bí ní ìsìn níbi ṣé tá a bá fẹ́ dúró lórí ìtọ́lá sáàkì àbáyé àpò tá a bá ń ka ìtọ́lá kọlọ̀ àpò àbáyé àpò lọ́yìn tá a bá fẹ́ kọ́ ìfún la kọ́ lè ta kọ́ lẹ́sìn tá a fi ara rẹ̀ lọ́yìn tá a bá kọ́ lè apá àbá kọ́ lónìí sáfì rẹ̀ lọ́yìn àwa ni ọmọ wà lára orúkọ ẹ sọ èyí tọ́ la kọ̀ tó orúkọ kábí lè sọ́dọ̀ kọ́ mọ̀ntọ́lẹ̀ tàbí tìǹtìlá àpá tí a kò ti dorúkọ ṣé kò àbí àbí ìdílé lọ́yìn ọmọ wà lára fìdí ṣé fìdí ni àbí ìdílé lọ́yìn ó sì mọ̀ wà lára rà. náírà tó ní láńlá ní sára tó gbọ́dọ̀ fàájì náà wà láàrin ìṣòro wọn tó tó yẹ tó fi kún gan ni pé wọ́n láàrin tí wọ́n wà ń parí láńlá ìpàdé ìjẹ wa tó tọ́lá kọ̀ àárín tó di ẹ̀yìn sọ́yìn wà sáàtì àṣírí ó lè di ara tó lò kí ni jẹ́ ọmọbìnrin ló mọ̀síìlì jẹ́ ní sẹ́fọ̀ yìí ṣe lónà yẹn záàdà ní ìfá àlà ní báyẹn tó ti yẹ níwáyé tó òun lè jẹ́ àtúlù kẹ́lìmọ̀ ó sì lè jẹ́ olè pọ̀ tó ti yẹ. bàtà ìwé ìwé. Zaa ìdàtún. Nùnú sàkínà tún. زائدة في آخر الأسماء نون ساكنة زائدة في آخر الأسماء تثبت في الوصل دون فيه وفي اللفظ دون الخط ساكنة زائدة في آخر الأسماء تثبت في الوصل دون الوقت وفي اللفظ دون الخط سوتي نون ني ó sì lékún ni sálàyé mi nọ́ọ̀nù lówó náà nọ́ọ̀nù tó gba sùkún ní ṣùgbọ́n lékún nígbẹ̀yìn àwọn ọkọ̀ kì í sí lára ara kì í sí lára tíì àròkọ nìkan ni wọn láti máa sọ pé ara àlámọ̀tá ti máa ń mọ orúkọ ní kíni o ẹni àbí bẹ́ẹ̀ kọ́ ni tọ́yì tó túmọ̀ sí pé àròkọ nìkan láti máa ń ṣe kíni o láti máa rí sóye ẹ jẹ́ fún ilákùnjú mi kan àlímù ń ṣàkíyìm ẹ pè é ẹ máa wọ ṣé ẹ mọ̀ kí méjèèjì orúkọ ni àbí ìṣòro kan sẹ́nu tẹ̀lé inú abẹ́ abẹ́ ti bẹ̀ ṣùgbọ́n nígbà tí mo kọ́lẹ̀ tí mo kọ́ nínú sákìnà nínú sákìnà ti torí ti máa ní àlímù ń ṣáàtì ṣé nínú sákìnà mo ń gbà bọ̀ nǹkan ọ̀yì alákọ̀ọ́kọ́ ó lékún ni torí ti bá sọ pé àlẹ́ àlímù ni sì ń yọkù síbẹ̀ ní àbífẹ́ kọ́ ó lékún ni so tí n bá wá ń kà nǹkan lọ yín pè ṣùgbọ́n tí n bá dún yìí nísì ẹ máa wò àlìmú hakim ẹ pé ṣé bọ́rọ̀ méjèèjì ló ní tẹ̀lé kí n tó wá pẹ̀tẹ́lé ìyẹn mo ti fẹ́ dúró tí ó di ẹni ìtumọ̀ lọ́sibítù ìlúwàsílẹ̀ ìdúró náà yẹ wà kọ̀fì wàfi láfúrí ìdúró náà lọ́sọ̀tì àmọ́ ìyẹn àkínkọ́ ọ̀lẹ̀ tí ó yẹ yín báyìí tọ́yì ìyẹn túmọ̀ sí wípé alákọ̀ọ́kọ́ tẹ̀lé kò lè jẹ́ núùnù àṣìlíyà láìláì ara àyàtọ̀ tó wà láàrin wọn ìgbà núùnù sákìnà òun máa ń jẹ́ àṣìlíyà ẹlẹ́ẹ̀kejì òun ni wípé tẹ̀lé ìrìn wà lára fún ilé àti ara fi ìgbà núùnù sákìnà máa wà lára gbogbo ìrántẹ́lìmọ̀ tó wà sóyè yín báyìí sọ núùnù sákìnà dẹ̀ bóyá yàn kàǹkan lọ bóyá yàn fẹ́ dúró yóò fà bàtà ń tẹ̀ ṣùgbọ́n tẹ̀lé àti tó bá yẹ pé yẹn kankan lọ lóko àti rí yàtọ̀ báyìí tí wàá rí méjèèjì yẹn ìdájọ́ wọn wá jẹ́ mẹ́rin torí lè nú ní ìtọ́sí wọlé tẹ̀lé àrùn bẹ́ẹ̀ wú àṣà tí nù ní wájú àṣùkù àti tẹ̀lé àwọn méjèèjì ní ìdájọ́ mẹ́rin wọ́n yẹ kó sọ pé àrùbá atú àṣà ìgbọ́n torí ilé orin ló jẹ́ sọ pé àrùbá wù torí kò ní lọ mọ́ sọ́ọ́dì ẹ̀yìn báyìí torí kò ní ṣe kí ni o. وني لما نفهم أربعة أربعة أحكام صحيح أربعة إليه لا العشياء لكي قصة أربعة لكنه قال أربعة شو يعني في لضرورة النظم لضرورة النظم kọ́ọ̀lá àrùbáwò àṣìká mi ìdájọ́ mẹ́rin alali mọ̀ṣubú mo jọ pé kí mọ́tà mẹ́ta ló wà bẹ́ẹ̀ alali mọ̀ṣubú sáré yẹn máa mẹ́rin bíi mọ́tà méjì o ọ̀yà aláwọ̀ kí làwọn yẹn pè é ní à sọ wọ́n ní márùn kí làwọn mẹ́tò sọ àwọn sọ̀rọ̀ kí mẹ́ta àti kí ni ẹ̀yọ́ kó mẹ́ ẹ̀rọ bá lù mọ́ àwọn náà kàwé ẹ̀dá fún un àní mo kura ní afún mi lórí kura ní ẹjọ́ bá ní èdè tó ṣe ní ọgbà o èdè tó kí ni o náà ẹjọ́ tó yé débẹ̀ kọ́lá fàlì awọ́lú ẹ̀fàkọ́ tàbí gba àlàyé mi yìí kò dì mú so èyí ni àlàyé mi kò kò hold on yìí kó di mu dada. sọlẹ̀ awalu li ìmọ̀hárù kọ́bìlì àṣàrùfù lè xalqi sittin sittun faltaarifi faltuorofu tó di tó mẹ́rẹ̀ẹ̀rin ló lọ́wọ́ àwọn sẹ́yìn kó ti di mẹ́rin wọn sẹ́yìn kí mẹ́rin ni tó ń sùn fọ ẹlòmíràn wọ̀ kí mẹ́rin ni báwọn mẹ́rin ni o. طيب علاقة قانين واني الإظهار إيش الإظهار في ننقبه إظهار مرق ولا يبكي عصر قاتين جبه لعنة خشب كويته سوى الإظهار كيف تسمى إظهار ديوبا ẹni kí nǹkan hàn àbòhóró ni kí nǹkan hàn àlè ìbá ti ṣe àfihàn nǹkan a ti ṣe àfihàn nǹkan àlè ìbá. náà fi máa ń pè ní àgbàyà ọ̀rọ̀ tó lè má yé èèyàn kéèyàn wọ́n máa ń pè ní àlè ìbá. الإيضاح ومن كني الإبانة بدي أعيش على أي إنسان كمان ومن كني البيان الإيضاح ودي من كني الإبانة لكن اصطلاحا اصطلاحا تعريف بعد جمله ثانيه إخراج كل حرف مما خرجه من غير المنة إخراج إخراج كل حرف مما خرجه غير لكن هذا تعريف معزول عنه هذا تعريف معزول عنه تعريف الآن بعد فاتح توتي أما محققون توجنا بما يفتح فاتح mo rò pa láyé nítorí pé ìṣòrọ̀dọ́ ó pọ̀ fún un. alákọ̀ọ́kọ́ ìkọ̀rọ̀jù kú lè harfi ní màkọ́rọ̀jù yìí mímú gbogbo ara fi jáde láti ibi títí ń jáde kì í sì ṣe gbogbo ara fi lára fi ọ̀tá. nítorí àwọn mímú gbogbo ara fi jáde ní àtúnfi kú lù ìkọ̀rọ̀jù kú lè harfi gbogbo ara fi gbogbo ara fi lára fi ọ̀tá. mìnrọ̀ ìrẹ́kùn nàdé láì yẹ̀rẹ̀ mú sí rárá mìnrọ̀ ìrẹ́kùn nàdé tẹ̀sán náà láyìn náà mutí rárá so pọ́sibú kéèyàn pé nínú sáàtì náà láyìn náà mutí láyìn mutí so lèyí sálíkà ọ̀dì là ìhàbà tààrí àwọn afa yóò jẹ́ mọ̀hàkì pọ̀tẹ́ ó pọ̀ tẹ́ máa rí nínú wé ẹ̀jú yìí ṣùgbọ́n kò lára àpá. sọ ìfàmọ́ wa tààrí fún sahih as-sawab an yuqaluwa al-izhar huwa ikhrajuhu ikhrajuhu ẹ̀sán ti mọ ìṣòro ọ̀dùn tó wà fún báyẹn tí tàrífù yóò fi wọlé ẹgbọ́n yìí ó wọ́n wà ìfọ́jú alḥarfi alimuhari sẹ́rí àwọn míì wọ́n fẹ́ ṣe àtúnṣe tàrífù yẹn wọ́n wá sọ báyìí wọ́n ní wọ́n wá ìfọ́jú alḥarfi. من مخرجه من غير كنة في الحرف المظهر ويكفي هون في غير كنة في الحرف المظهر لا يشيكن لا يشيكن لا رارا في شيء أبو سيفار وطبع جيشي sotie tora le diyan na mpo mi tàrífù yẹn wọ́n tó pa tàrífù yẹn gẹ̀ẹ́sì wọ́n tó fẹ́ lé nǹkan kọ̀ọ̀kan سو تعريف الدلالة يعني إخراج الحرف المظهر من مخرجه من غير كنة زائدة أو من غير كنة مستقالة أو من غير زيادة الجنة وفي ليه تأسوني بجيتي ولا رأسي من غير زيادة الجنة أجي أجي أجي سوي أبا ó ti bẹ̀ǹtẹ̀ ó ti bẹ̀ǹtẹ̀ ó ti bẹ̀ǹtẹ̀ ẹ sábọ̀ gbọ́ àwọn sàkà ní wọn sàlàyé fún níta wọn há ń sá lọ èmi rí ojú ẹ tó lè ẹ tó lè ó lè nà tó lè ó lè ìdọ́ àwọn tó lè kò lè. الفاش شيخ عبد الله سولي لا طيب فعل طيب تو بعد ذلك تو يتم يتعصر إخراج الحرف المظهر من مخرجه من غير زيادة الكل أو من غير قنة زائدة أو من غير قنة مستقرة إسأل الدمية mímú ara sí táǹsì ìbára ìdájọ tòyẹn máa dá mímú dúdú ara fi jáde dànù tó ti yẹ yín wá mímú dúdú ara dúdú ara dúdú ara fi kọ́ ní ara fi ìbára tí ó di mímú ara títa ń ṣe ìfọ̀hárọ̀ ìjáde ntẹ́bi ara tí wò láǹṣẹ̀ ìfọ̀hárọ̀ nínú sákìnà tẹ̀lé kìí sàwọn ara fi yẹ kìí sàwọn ara fi yẹ fáyà nínú sákìnà gan là ń ṣe àfihàn rẹ̀ lọ́dọ̀ àwọn ara fi fàlàkọ̀tò ìfọ̀hárọ̀ bí nùní sáàkì láàbì sọ̀rọ̀. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn ará sí yẹn nípa ṣe kí ló fà nítorí fà ni lè ànà ònà kàtàbà ìdáná bẹ́ẹ̀ nà má kọ̀rọ̀dì ààbò ìṣòro. ibi tí ará sí ti ń jáde àti ibi tí nónù sáàkì náà ti ń jáde jìnnà síra wọn. kẹjọ mi nónù ni kẹ ti fẹ́ pé ẹ̀ fi inna síbẹ̀ ní ayé ẹ̀kọ́ inna ọyẹ ẹ̀kọ́ bẹ́ẹ̀ inna in ana kẹ́rìkẹ́ bẹ́ẹ̀ làwọn ń tẹ̀ sọ́yìn ara mi ti wá ń jáde ń bì àti ara mi ti ń jáde lọ́wọ́ ọ̀wá bàjẹ́ ó ti ti bọ̀lú ara mi mo lè yà ara sọ àti ìbò tó wà lọ kò ṣeé ṣe ìdí tàbí ń sẹ̀kú àrùn mi. Adamu ìsámá bíi sábàbí jẹ̀bù ha ẹ̀kọ́ sábàbí jẹ̀bù ha. سبب الإظهار هو وجود التباعد وجود التباعد وتبع الجزاء وجود التباعد وجود التباعد بين النون الساكنة بين مخرجين بين مخرج نون الساكنة وبين مخرج حروف الإظهار وجود التباعد بين بين مخرج النون الساكنة نون الساكنة وبين مخرج حروف الإظهار أتمل أتمل مسلمة إليما طالب قد أقوال أباني فأقوال نودي أباني فأقوال بلاتي ثاني واحد ويرو ìwọ́n ti gbà wá. tó o sì lè sọ wa ó ìgbàgbọ́ tí mo fẹ́ bí òtí mọ̀ ń kọ́ bàbá ìwé sọ. معرفة صفات الحروف صفات الحروف معرفة مفارد الحروف يأتي لو إجابة باكر ولا إجابة باكر Ah, ebi tó fún mi fún wa tètè wá lè gbà yín wà pé lájú wọ́n ní ìfẹ́ ọ̀sán àjọ àpapọ̀. sọ́yìn um, nítorí pé ibi tí wọ́n ti ń jáde ó jìnnà síra wọn tó ti ń sọ́yìn ṣùgbọ́n a ti gbọ́ ń dé ìlú àrùn yìí àná tẹ̀wárí ìlú àrùn yìí àràbẹ̀ wájẹ mẹ́fà olóògbé hamdun rahaahu. ثم عين حاء مهملتان ثم غين خاف حسب المخارج بيبدو ان جادي في واسي لفتو غمزة بها وان جادي ني أقصى الحزقي بيبدو جنج الحزق حاء أتعين وسط الحزق سو أقصى الحزق من غين واتخاف تتجي ما طيب سوالي أمام الله ẹnu wọn kù wípé tí nóònù bá pàdé àwọn ará fi mẹ́fẹ́ ìfàyè bàárù láàṣì ayáfẹ́ nìkan ni ṣàgbékọ̀rọ̀ nìkan nínú oní mi nínú ti yẹn nítorí pé ibi tó kàn àjọba ìlú ti ń jáde sí ọdún ti kọ́ bàtà ẹ wá sọ wípé al-izhar bi-ittifaq al ẹ̀kọ́ bá wà al-izhar bi-ittifaq al-qurra illa abàjà báyìí. الاتفاق الإظهار باتفاق ilá abájá àpàlù filgọ́yìní filgọ́ ìwọ̀lgọ́yì ilá abájá àpàlù filgọ́ ìwọ̀lgọ́yì ó yẹ kó fi yẹ yín mọ́ àyàfà bójá àpàlù nìkan níbi kọ́ àti tí o tó máa fi ẹ̀ka mí ń wọ́ ìrì mí ń wọ́ ìrì nìkan mí ń wọ́ ìrì tó fi yẹ ọ̀yọ̀ ìṣòro tó kù sí ní ike amọ̀bó láti mọ̀ sí àti àpèjúwe rẹ̀ alákọ̀ọ́kọ́ ẹgbọ́n mi yẹ o nínú sàkínà àti ara pàdé nínú kẹ́límọ̀ kan náà sóyè wọ́n máa ń pàdé kẹ́límọ̀ méjì wọ́n máa ń pàdé ìyẹn lọ́ba tó bá jẹ́ tẹ̀lé iṣẹ́ pé tẹ̀lé ìparí ó kọ ní ó wà á jẹ́ pé. ara fi ìgbà rọ wà nínú ọkọ ya ìgbà rọ yóò wà níbẹ̀ rẹ̀ tó ti yẹn báyìí ajẹ́ wípé tẹ̀lifíìnù náà fi ara fi ìgbà rọ máa ń pàdé nínú kẹ́límọ̀ méjì tó ti yẹn pé láti mọ yẹn ní fún ara ó ti yẹn ti àti ara fi nínú kan àti ara ẹ̀fà nínú kẹ́límà méjì méjì tẹ̀nínú nínú sàkínà àti ìdíyẹ̀fẹ̀ kẹ́límà méjì yóò parí ọ̀rọ̀ yọ̀bẹ̀ àti àpèjúwe ti tẹ̀nínú nínú ọ̀rọ̀ méjì. ẹyin báyìí mo ń sọ. báyìí lọ́jà hamza hamza bíi yan aw yan awna wàhùn yan awna anhu wáyan hawna anhu nínú àná ṣùgbọ́n kò pè méjì nìkan. ẹ̀fọ́ àmọ́ àpèjúwe mi nínú ọ̀nà sákìnà àtàrà fi ìbùkárù ó sì jẹ́ hamza wà nù ọ̀rọ̀ kẹrẹ tó sọ ó sì jẹ́ nu kùránì lọ́wọ́ láti fún kùránì mẹ́wàá. yẹ́sì kùránì pẹ́lẹ̀ láti pè bá a lè fún yẹn lọ́pọ̀ kùránì pọ̀ sọ́dí yẹn yàn áwọ̀ ọ̀yẹ̀dá bá dá fẹ́ fẹ́ mọ̀ ẹ kọ̀kọ́ wá gbé abẹ́yẹn lọ sí makọ́jẹ̀ tí ẹnu ká sọ pé ìhọ́ọ̀dù àti nínú akọ́jẹ̀ láti ẹ wà ní ìyá ní ṣe wá sọ pé tábà ti fa àwọn arákàjẹ ló máa ń jáde ìyá ní ọyẹ sọ bẹ́ẹ̀ ìyá ní ìyá ní ìyá ní awo ní tí wọ́n ti fa aráàlú tó báyìí ẹ kẹta ara fi hàn lẹ́yìn ìyá ní awo ní àpèjúwe tọrọ méjì ni mọ́ni áá من آمن كل آمن أقول لك إبهار كل آمن أنتم بعد àyàfi kan wà mẹ àyàfi kan wà níbi ìgbà tí ara fi hàn àti lónìí sákìnà bá pàdé nínú ọ̀rọ̀ kejì bóyá ń torí nínú ni bóyá ń torí tàbí nínú àyàfi kan wà ta ló lè sọ. sẹ́ẹ̀rì nínú sàkínà tó bá pàdé hamza sẹ́kọ̀rọ̀ ìbámu wọ́n lè pàdé ní ọ̀rọ̀ kan ìyẹn kò sí wàhálà àdúgbò kò rọ̀ bá kàn án ṣùgbọ́n wọ́n lè pàdé ní ọ̀rọ̀ méjì àbí bẹ́ẹ̀ kọ́ ni tó títẹ̀rí ìnáṣẹ́ pé ní ọ̀rọ̀ méjì náà ti gbọ́dọ̀ pàdé so kò sí kíní náà bí ìyẹn náà yàtí kan àyàfi kan wà tó bá lè àyàfi wà ọ̀hán torí pé man ahaman dàgbé man ahaman ìjọwárìṣù ní olùyẹjọ yọba ni man ahaman tẹpá àyàfi ni ẹ ẹ lè mọ ẹ lè ronú níbẹ̀ tó kólú ahaman náà lónìí kólú ahaman kólú ahaman sọ àyàfi yẹn agbọ́dọ̀ mọ́ di yálà yẹn lè dé ìdájọ́ yẹn jẹ́ lẹ́wọ̀ àtúntò láwọn àyàfi àyàfi yẹn yẹn gbọ́dọ̀ mọ́ ìgbà yẹn ló tó mọ̀ dáadáa ló tó kọ́ ni tó ń tọ́ ń tọ́ ṣé ẹjọ́ tí mo sọ yẹn yé tó lọ́dọ̀ ní tó kúrọ́ wà àyàfi ká ní o wàásù náà bẹ̀yẹ torí yóò ṣe náà kúrò. sárọ́pà tó wà níbi hamza sórí inú sàkínà yọba ní mà náà máa ń kúlù náà máa ń òun nìkan là yàtọ̀ tó wà sára yìí nìkan yàtọ̀ sí yẹn gbogbo wọn bákan náà yẹn àwọn máa ń ámán kúlù ámán ẹlẹ́dìdì ha ó ní yàn háwò ó wà lẹ́jẹ̀ rẹ̀ yàn háwò min haadu. من هاد ولكل قوم هاد قوم هاد سوي يبقى أقول هاد سوي لين وفي حاتم أبي وتنحتون وتنحتون سوي وتنحتون في نورة فنية tó àpèjúwe ti ní ọ̀rọ̀ méjì náà wá àpèjúwe ti parí náà wá sóti ṣùgbọ́n àwọn kan bẹ́ẹ̀ ní lápèjúwe méjì fún wọn ní Qur'an ohun ni ọ̀rọ̀ yìí lọ àti nínú sákìnà náà rọ̀ lẹ́yìn pásítọ̀ àjùwé náà fi tó kò sápèjúwe mi sóyè yín nínú kẹ́límà kan ni mò ń sọ kò sí mi wọ́n bá yẹ pé nínú méjì wà ní mí ní rèé ẹ̀ ṣùgbọ́n nínú kẹ́límà kan kò lápèjúwe méjì ní Qur'an فسينغضون إليك رؤوسهم ويقولون متيه متاه متاه سيبا لا كتير ميما لا ثانية له في القرآن بين خو أتنون ساكنا نورقنا إيه لا كتير ميما يا فرق ويم خانقة ويم خانقة ويم موقوف القربة والنصيحة والنصيحه وما أكل السبع إلا ما ذكيتم وما ضبح على النصب وأن تقطع أه؟ وأن تقطع فقسموا بالأزلام ذلكم فسق اليوم يئس الذين كفروا من أفلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت نعم صدق tó bọ ìtọ́pàtàkì tó lẹ́ka mọ̀ ní kébù lásìkò mo rò pé bá a ṣe pé yẹn ó dẹ̀ fi kíláàsì gbogbo wa káwọn bá a dé nàkọ́ ẹjẹ́ nìkan kó mọ sàpèjúwe kọ̀ọ̀kan kó mọ tún lọ́la. yẹn awo. min haadu. arun haadu. كل آمن غفور رحيم Thank you. منخرقة من غير الله من آمن فصل لربك وانحر ولم يكن له كفوا أحد غفور حليم سميع عليم عليم حكيم الندوة شوفوا طيب. عذاب عظيم ولهم عذاب عظيم من خوف سلام هي عليم حليم تنحتون تنحتون تنحتون tí ọ̀sẹ̀ jẹ́ òjíṣọ́ ọ̀wọ̀ omi ìṣẹ́ ẹ̀nù sàmíyàn àlì àmàmà òkìyà عذابا اليما نتريكي يظهر هو وقو أمن إني الإظهار الحلقي الإظهار الحلقي إظهار ولنوفو نتريكي عارف مثل فاتو جارة في لقفونات جاتاتا sọ́dí ẹ̀ ń sìn àlìyàbọ̀hárù àlìhàlì débi òsì máa pààyàn káwọn débi ti fẹ́ máa pààyàn. àlìyàbọ̀ kátó. Thank náà ẹjọ́ mo rò pé àti báyọ̀ níbi kan. ẹlẹ́ẹ̀kejì òun ló pè ní àlèkọ́ àlèkọ́ ọ̀la wàsáàlì ìdùnnú ìdílé tàbí nàtàkì sẹ́ẹ̀rí ẹjọ́ nígbàtà ó ní hamsun fahamu tó máa inú mọ̀kànmọ́làkà mọ̀kànmọ́làkà tí ò lọ́wọ́ lórí tó bá kọ́ lọ́wọ́ lórí ó ní mọ̀kànjámàtà tó mọ̀kànmọ́làkà ní ọ̀pẹ́ bọ́ ìlú mọ̀nkú ọ̀tá ìní ọ̀pẹ́ ìlú mọ̀nkú ọ̀tá ìní bọ́ ìlú mọ̀nkú ọ̀tá ìní. náà tàrífù kan bẹ fún ìzrar olótajúmọ̀ jù ṣùgbọ́n kò lálàáfíà ta ni ọ̀sọ̀ kí ìsọ̀jú tí ò ní lálàáfíà. هو إظهار كل حرف من غير غنة هو إظهار كل حرف مخرجه من غير غنة ìtúsí lálàáfíà ni wípé kìí ṣe gbogbo ara fi ṣe ìdáhàbù òun ló wà ń bẹ aláwọ̀ kọ́ ni ẹlẹ́kìnjẹ́ ni wípé kò sí bá jẹ́ pé àwọn ara fi mìtáà ní àwọn ọmọ àwọn hara fi ní bẹ tó ṣe wípé gúnnà wà ń bẹ ìtò ìpín ní ń gọ́ èrè gúnnà tí ló sọ gbogbo hara fi ló kó sí ní ìdárúgbó ṣàlàyé jù ní ìṣàlàyé ó ní ìgbà ó ní wà ìbáhárò kúlù hara fún mọ́kúrọ́dì ìmọ̀gọ́ èrè gúnnà gbogbo hara fi aláwọ̀kọ́ ní wípé aláwọ̀kọ́ ní wípé ìpèsè owó hara fẹ́ hara fi ìbáhárò ọ̀tọ̀ ni ẹlẹ́ẹ̀kejì ní wípé àwọn hárà sí ní ibẹ̀ tó nígbónà náà ni núnú sákínà Abẹ́ẹ̀kọ̀ kìí sí, kìí sí, tàbí wọ́n ni pé wọ́n ní kó lò ní ara fi ìdí mẹ́fà péré ni lọ́wọ́ wọ́n fẹ́ lò ni pé. ok ẹlẹ́ẹ̀kejì ni pé nóònù àpèjúbáṣẹ́ pé nóònù tá nìyẹn lọ́wọ́. Thank you. ọjọ́ dákàtì ẹ̀fọ́ orí sọ ìtọ́ bá jùsọ làwọn mọ̀ ààyè mi mọ̀ à ẹ̀ ṣàlà ẹjẹ́ tó lọ gbé ara طيب على الإدغام سريع إدغام قولي والثاني أقول بويا هنا والثاني تنكي والثاني سوق يا عجري كيف تقولي أرى النظم تقولي تخفيفي والثاني بحذف الياء للتخفيف تقوم والثاني والثاني بحذف الياء للتخفيف كما في الاسم المنقوص مرفوعا ومجرورا والثاني بحذف الياء لتخفيف كما في الاسم المنقوص في الاسم المنقوص مرفوعا ومجرورا انتم تنفع اما بيقول لي لا تكن ẹ àjọpọ̀ ní ẹ ti lu kódà la owó nìkan ní agbọ́yé náà sẹ́ńdọ̀ mi sẹ́rí àlísùn ìfọ̀nkù síbẹ̀ ti mọ̀ ó ní kúlẹ̀sùn sí àkèrè ní ìyá ńlá àti mọ̀tún kọ́bùlà àtẹ̀sọ̀ gbogbo ọkọ̀ tó bá ti jẹ́ wípé ìyá ń ló wà níbi ẹ̀yẹ nígbà kẹsàn-án lọ́tọ́ gba sọ̀kúndà tí kẹsàn wá ṣáájú ẹ̀ ìsùn ìfọ̀nkù bí rọ́ọ́ ní kọ́ọ́bí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sókè so ẹ̀rí pàṣẹ ọ̀rọ̀ jìnnà lẹ̀ tó bá ti ní àlìfò àti láàmù tẹ̀ ń kó mo ní wọn máa dá yàyà padà wọn máa fi yàyà pé tó bá ní tẹ̀lé mi náà àbí pé yàyà gbọdọ̀ wà mẹ́ tó bá ní àlìfò àti láàmù tàbí wọ́n ṣe lọ́ọ̀bà rẹ̀ ẹ ti rántí ṣùgbọ́n wà tá a ní ó wá yọnú nìyẹn kó nítorí pé tí lárúbáwá bá ti fẹ́ ṣe tàkùtì lọ́fẹ̀ẹ́ mú nǹkan ní kúkú yẹ tó bá ti jẹ́ sùn wọ́n mọ ayé àyẹ̀ rẹ tó bá ti wà láàyè ọkọ̀ àbá yìí dá ọlọ́run ló bẹ́ẹ̀ ní kọ̀ọ̀rọ̀ yẹ sí kọ̀ọ̀rọ̀ ẹ sí. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي الداعي يعني كيف في عمل ألف أسلام هذا تخفيف ojú ìbùdó awátà dáì ìdáadáa bọ̀ àwọn akọ́rẹ́ tó kà ní dáì wà ó yàjúzù xafa yàjúzù xafu dàrí ìtàkì tí ó yẹ yín báyìí bá kọ́rọ̀ nìyẹn ẹ̀ bí látàrọ̀ irú àwọn ẹlẹ́wẹ̀lẹ́ lé ọ̀dà ẹ̀sí fàtàwálà ẹnìyàwó yàjẹ́ àwùjá ìlà ṣáì ẹ̀yìn lóko ẹ̀sán òfin dáì lọ́wọ́ àmì ẹ̀ràn. ẹ̀rí pé òjìbù dáwàtà dáì níbẹ̀ yẹn dárò ló gbà wáyé dáwàtà àdáì sẹ́mu mùdọ́fù ilé yìí tó wọ́n yìí ń ṣe o tó bá wà láàyè o wọ́n ń ṣe bẹ́ẹ̀ o tó bá wà láàyè tó bá wà láàyè rọ́fù àti tó bá wà láàyè sọ́la yẹn nà ṣe òdì ìbò dáhàwá ṣà dáàyè rẹ̀ dáàmì lọ́gbà wọ́n sì yọkọ̀ yóò ti bẹ́ẹ̀ náà ni wọ́n sàmì yawma yunaji lìmùnájì jẹ́sùn mùnájì ni yawma yunaji lìmùnájì mùnájì lọ́wọ́ àmẹ́ torí tí àlìmùnájì yẹn fáyìlì ni ó sì gbàrú fún wa ó sì yọ yá fún mi àtàtà pé tó yẹ ní báyìí tó wà sáà ní ìdọ́gọ́rùn sódì ẹlẹ́ẹ̀kejì ni ìgbọ́n nínú ara tó mẹ́fà àtàtà lòun náà ti máa ń wá àti ẹja sọ pé bísí tàtì nínú ara tó mẹ́fà ẹ má ti tu àtàtà. sọ́nà yìí nìké tó sábà wá fẹ́ tó àwọn àtàtà inú rẹ̀ ló wà ní sọ pé ọkàn wà báwọn gbọdọ̀ pàdé àyè àtàtà bèsè tàtàn já àti bèsè tàtàn arafi mẹ́fà ni máa ń gbé wa nínú arafi mẹ́fà ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìdájọ́ yẹn ti máa ń ṣẹlẹ̀ sára yìí wájú tí na náà ń dáhùn ọ̀dì fàbà nínú gbólóhùn yàrùmọ̀lù eléyìí tó túmọ̀ sí yòsùn rẹ̀ wò lọ́nà sáré ọ̀dì sábà tàbí ẹ̀yìn dáhùn ibẹ̀ ló fẹsẹ̀ ẹ̀nu ilẹ̀ tí ni wọ́n kó jọ sí lọ́dọ̀ àwọn ọ̀rọ̀ tó fa sábà tàbí jùmọ̀ àti wọ́n sàkọ́rọ̀ tó ẹni sùn ní tó ẹlẹ́ẹ̀kejì òun ni ìdúgbò ìṣètàkì àtàkì ó sì máa ń ṣẹlẹ̀ ìdúgbò yẹn máa ń wáyé nígbà tí nínú sákínà bá pàdé àwọn aráàfin mẹ́fà aráàfin mẹ́fà bá wá ẹ̀tún bá yẹn pé aráàfin mẹ́fà yẹn bá wá àtàkì tí wọ́n bá wá síwájú lẹ́yìn nínú sákínà bàbá lẹ́yìn tó ti ẹ ti yàrùmọ̀lù náà ó dẹ̀ máa ń ṣẹlẹ̀ fún yàrùmọ̀lù ẹ̀yìn ìjàpọ̀ ọ̀dì sábà gbogbo ẹ̀ ló fẹsẹ̀ nílẹ̀ sí lọ́dọ̀ wọn lọ́dọ̀ àwọn kùrọ̀ ẹ̀yìn dà fún ẹ̀yìn dà kùrọ̀. ṣó yẹ yín báyẹn ṣé wàá rí aráàfin yọrùmọ lónà yẹn aráàfin méjì ni wọn aráàfin mẹ́fà ni wọ́n ti dá máa ń pín wọn sí méjì ìran méjì lọ́jọ́ sọ wípé làákínà ha ha yẹn dọ̀míìrù yẹn ẹgbẹ́ tí mo fẹ́ sọ yìí dáadáa mọ́rìndínlẹ́wò dọ̀míìrù ti hazard ti tàbí pàtàkì kí ni dọ̀míìrù lọ sọ yìí bàtà òun ló pàtàkì jù lọ ọ pàtàkì gan lọ síra yìí bíbẹ̀ ẹ̀kọ́ yìí mímọ̀ sára yìí ti so gbogbo dọ̀ ní ètò tí ìbá ti rántí sọ ń tó lọ sẹ́yìn báyìí máa ń bilẹ̀ dípẹ́ dọ̀ mí rí ìkíni lọ bá torí mo lè mọ̀nà jù lọ torí pé mo ti ń kan jíjẹ láàkè náà háàyè àwọn ará ti mẹ́fẹ̀ẹ́ fà ìdọ̀bọ̀ bá torí pé jámù ni wọ́n ló fi lò ha lẹ́wọ̀n kẹ́kọ̀ọ́ lò jámù yín àdínáfà láàkè náà ṣùgbọ́n wọn ará ti yẹ kìsìmán oríṣi méjì ni wọn jismun ìpín kan nínú méjèèjì yudugọ́mà sẹ́wọ̀n kí níbi yudugọ́mà yẹn tọ́mí ìlú àmì síbẹ̀ ní ọjọ́ kí ni tọ́mí ìlú àmì alif alif yudugọ́mà sẹ́wọ̀n alif yẹn tọ́mí ìlú ni síbẹ̀ ní àbí bẹ́ẹ̀ kọ́ alif ni o ẹ máa wo kátàbà kí ni tọ́mọ kátàbà ó kọ́ sẹ́wọ̀n kí tọ́mí ìlú kan wà nù ẹnìkan dọ́mìnì sọ ṣùgbọ́n kátàbá ń kọ́ dọ́mìnì ò sí nú alifu yẹn ní dọ́mìnì ò tiẹ̀ kátàbú wáwù ní dọ́mìnì ò tiẹ̀. tòfàkóòdù ní pọ̀ mọ́ àjẹ́ wípé alifu yẹn dọ́mìnì ò ṣùgbọ́n kà méjì nìkan wà. tó ti yẹ bá ń lọ́ba nínú sàkín àti ìdìbò mú àwọn méjèèjì sáà pé kan wà nínú ìpín tí ara ti yẹrùmù dùn náà tó sí a ní ara ti yẹrùmù dùn náà tó jẹ́ ara ti mẹ́fà yẹn gúrùpù méjì ni wọn. tí ó di ẹni sí tí la pè wọn gúrùpù méjì kírísìmù kan gúrùpù alákọ̀ọ́kọ́ yóò dìbò ọmọ amáyédè gbọ́gbọ́n àwọn méjèèjì táwọn sọ̀rọ̀ yẹn pa àwọn tá a sọ̀rọ̀ ìjọ hàmù sí wọn tán táwọn sọ̀rọ̀ ìjọ ọmọ wọn lọ́wọ́ amáyédè gbọ́gbọ́n àwọn méjèèjì fíì fíì kìsìmù yẹn hajj tó wà ní fíì yẹn sẹ́ni pé fíì lára ó wà ní fíì sínú rẹ̀ sínú kìsìmù yẹn tó ti yẹ báyìí nìkan ẹgbẹ́ ọ̀yẹ́ dáadáa o kìsìmù ìpín kan nínú òkú méjì lára fi ìgbọ́mù pín sí àwọn ti ìdìgbọ́mù àwọn méjèèjì sínú rẹ̀ gbẹ̀gbọ́n nàkẹ́ pẹ̀lú ràmú bìyànjú ọ̀lìmà ọ̀lìmà làtàn nìyẹn alifokìyà lè pa sóde ẹnìkan nínú gbólóhùn yánimú òun la ti mọ àwọn táwọn ará táwọn afọwọn tẹgbẹ lò so ẹ lè tó bá wù ẹ pẹ̀lú yúú mínú yúú mínú. lọ́dẹ yóò mìíràn. Mo ń bọ̀, sọ ìmọ̀ ọ̀nì yẹnu yóò mìíràn ìyẹn máa túmọ̀ sí pé ara fi mẹ́fẹ́ fàyàn mẹ́rin níbẹ̀ ìdìbò àmọ̀ ìbò náà méjì níbẹ̀ ìdìbò àmọ̀ ìbò náà tó ti yẹ báà nù. ó ní sẹ́wọ́n ṣe kí sùn yìí táwọn máa ń ṣe ìdánwò ìgbón náà yìí wọn aláyà ó ní ìlà ìdà kíáànà bí kìlìmọ̀tì ẹ máa gbọ́ ìlà àyàfà ìdà tó bá ṣe wípé káànà àwọn méjèèjì sẹ́kẹ̀ náà náà pẹ̀lú ìpalẹ̀ pẹ̀lú káànà tó ti yẹ yín máa ń lọ sí ọ̀dọ̀ mi ò tó ti wà á bẹ̀ bá káànà bí yóò dé bọ̀ mọ́.

ilá ìdáká lóògùn tíra rẹ tó wà bẹ́ẹ̀. ok bùtúrù tó ń bẹ̀rẹ̀ ní àgbà àwọn yẹn máa ń tẹ nípa tọ́lá. sẹ́ríkì alfi yẹn títí yẹn mo ti tún lọ yé rí ẹlẹ́mú tó náà sí títà tí ń yẹn o títà ló yẹ kó jẹ torí ilé orin ló fi yọ báyẹn o ẹ fi yẹn náà kún torí ilé orin ló fi yọ báyẹn náà tí ó yẹ yín ọ̀dọ̀ sí tàtó àrùfù sọ àrùfù sí tà ní sí tù ọyọ nítorí ilé orin tẹ́ ẹ̀ ń gbọ́ mi yé sọ́yì ah, kí ni mo sọ yẹn náà ti sálọ <laughs> káàná táwọn méjì bá wà nínú kílímà nínú kẹ́límà ẹgbọ́n mi àwọn méjì àwọn méjì àwọn méjèèjì ti ń sọ bí ó yà fún àwọn méjèèjì tẹ̀sán àwọn méjèèjì lè rí nínú sáà kí ni àtàrà fi bọ́ ìbáṣáná káwọn méjèèjì pé lónà sáájú náà àti arábí ìjọba wọn wá jọjọ pàdé nù kẹlìmẹ yọ. ilá ìbáṣáná bìkìlì máa ti ń fara kúrò wọn sì dùbọ̀ mú gbà lọ. tí wọn bá ti lè wà ní ọ̀rọ̀ kan náà tó ti fàlà tó ti bí wọn sì dùbọ̀ mú. bẹ́ẹ̀ kí láyé náà híyà yẹn nígbà tó ti fúnjà sùn. tọ́lá tó dùn. tó di ẹnìkan ilá ìdàgánà mi kí ló ti fara tòsíkè mú kàdúníyà bí àtòjú ìdúníyà ẹnìkan náà bá kọ dúníyà lẹ́nu lórí sákìnà wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yá kíkẹ́ àwọn àánú mi ṣènúwàn ṣe é màkì nínú ọ̀nà sákìnà ti wà mẹ́ wà nàbẹ́ sára rẹ̀ ṣùgbọ́n àwọn kẹ́lí màkà náà tààlà ó náà tẹ̀lé dúnìá níbi ìdájọ́ ẹ̀ tí wọ́n tààlà rẹ̀ ìdájọ́ kan náà ìdájọ́ àti dúnìá àti ṣùgbọ́n tó ká tó wá tẹ̀síwájú ẹjá sọ̀rọ̀ lórí pé kí ní jẹ́ ìgbọ́n. 呃，今年的。 إلا إذا كان بكلمة فعلا ترجمك دنيا سنوان سيد غفر kéèyàn sì ń sábà ọ̀sán ní jẹ́bẹ̀. tó ti lárúbá máa sọ pé àlejò wa àṣìlẹ̀kọ́ kéèyàn sì ń sábà nù àṣìlẹ̀kọ́ kéèyàn sì ń sábà nù lárúbáwá máa ń sọ pé àdùnkọ́mùtò àlùmẹ́yìíta ti láàbí mo di òkú bọ́nú láàbí síbẹ̀ mọ́ láàbí kí ni jẹ́ láàbí sàárè kí ni sàárè làtọ̀ ń dìtọ̀ pàtó sí sáílẹ̀ sàárè tí wọ́n tẹ́lẹ̀ tí wọ́n gbẹ́lẹ̀ lọ́jọ́ ẹlẹ́jẹ̀. àdùmọ́tò àlùmọ́yíká fìlàdì ayé àdùmọ́tò fi tàbí kó ní àdùmọ́tò lè já mọ́ fi fámìlì fárọ̀sì àdùmọ́tò lè já mọ́ fi fámìlì fárọ̀sì mo ti ìdánubọ ẹ̀sìn lẹ́nu wàlẹ̀dùmọ́mù al-idkhal tí wọ́n ti nǹkan bọ̀ nǹkan tí wọ́n á ní ìbáà. bẹ̀ǹtẹ̀ ló gà kọ́ là ń sọ yìí ó ti wé jẹ́ ẹ̀rọ ó ti wé sà ó ti lọ ó ti lọ ó ti lọ ó ti lọ tó bẹ̀ǹtẹ̀ àdébẹ̀ǹtẹ̀ ni ó ìdíkọ́ọ̀bù ni kéèyàn ti nǹkan ẹ̀wọ̀ ìgbà ìgbà béèrè ìbéèrè ìbàmà tẹ́ẹ̀jọ́ mi láyé téèyàn ti nǹkan bọnú nǹkan téèyàn ti nǹkan bọnú. lọ́yìn ó máa wá dúró sí pé táàkì àwọn ará àti ìdùnnú yẹn táàkì nínú sáàkì náà bọnú wọn. tí ó yẹ yín báyìí àwọn ará fi ìdìbò ọmọ yẹn káàkiri nínú sáàkì náà tàbí tẹ̀lé nínú bọ́ inú wọn. tí ó yẹ yín báyìí tí wàá ní tààrífù ẹ̀ òun náà ní tààrífù tó gbajúmọ̀ tààrífù tó gbajúmọ̀ yẹn ó kọ̀rẹ́tì ṣùgbọ́n kọ̀rẹ́tì ní báàbù yìí nìkan ni ìdí tààfin wọn ló tààrífù mi ni òun ni ìṣèpáwò xarfin ṣáájú ní bí mùtàḥárẹ̀tìn bí xayìtò yẹ̀ṣirọ́ ní xarfà wáxidan yẹ̀rùtẹ́fẹ̀ òǹdísàn ìndahu ìrùtìfà àtàn wáxidan ọ̀lẹ́yìn ṣe é rí báyà ṣe é rí tààrífù yẹn. وشامل هو ليس جامعا مانعا صلى يسكي او قرأت الباب وقرأت الباب ìdíni ẹ̀ta fi máa ń lo tààríf tí ó kọ̀rẹ́tì ní gbogbo àbọ̀ àbọ̀ tó ti tààríf tó wá kọ̀rẹ́tì ní gbogbo àbọ̀ àbọ̀ ni wà láfúrú ó wá àláfúrú tọ́ba ti wọ̀ ọkọ̀ oníwà nọ́kú ìtọ́ba ti wọ̀ ní olóńgbò méjèèjì bí harfaini. حرفا واحدا تفاني مشددا هو اللفظ بحرفين حرفا واحدا تفاني مشددا هذا هو تعريف الجامع المانع للإدغام وهو تعريف ابن الجزري رحمه الله تعالى سوية يبايع سوية يبايع سوية يبايع نعم قل إلا إذا كان تعمل جدي تعمل جدي ولو صح àwọn méjèèjì abdulkadir náà wà ìdájú ìsọ̀rọ̀ bá ti gbìyàn gbà ó wà lọ́gbọ́ ní ṣàrfáì òun ní ká pè ára tó méjì ṣàrfà wà ṣe ní pípé ára tó lọ á pè ára tó méjì bí bàtà ń pè ára tó dákọ̀ lóhùn wọ́n ti dá kọ́ yìí tó di eyín nìyí sẹ́wọ̀n fi jáàlì jáàlì aráàfin méjì ni mo àwọ̀ àti aráàfin méjèèjì nífẹ̀ẹ́ aráàfin yọ̀ọ́la yẹn ẹjọ́ fún yín lápẹ̀tẹ̀ wọ́n ti dá kọ́ ìfọ̀tún. من أهل الكتاب لا يضلون وما يضلون إلا أنفسهم وجدت àti fọ́ sórí ẹ̀yìn mo máa ma fẹ́ má lè lè kálá ìlú ìgbà ìdúrọ́mù táwa ṣe ń ṣe ara fi méjèèjì á pè wọn ní pípé ara pè wọn sórí ẹ̀yìn ara fi méjì á sọ̀dẹ̀ wọn sórí sábà fẹ́ sọ̀dẹ̀ wọn tẹ̀wọ́ ara fi méjì láti láti wọn sáà sọ di ẹyọ kan sáà sì di ìtàkọ́kọ́ ni àbí sáà sì di ìtẹ̀kẹ́ ìyẹn ló yà sọ pé kàfáárì àá pè ní ìjì mọ̀ṣáàdàdà àlè mọ̀ṣáàdàdà tó di ẹyìn ní èdè wájà àdìkọ́ àlè wájà kọ́ wájà kọ́ ọ̀yà sọ bẹ́ẹ̀ wájà kọ́. tí a rí ìdíkà fi ní tàrífù òkùnkùn ní wípé a ló ń ṣe ìbọ̀ nígbà tààrà méjì ló ní hárọ̀ká náà bá padà sóti yẹn nìyí ètò tá a bá ti wá sọ pé ìdíkọ̀ wò hárọ̀kí ń sáàkì ní bí mọ̀ hádìkì ó tí wọ́n ti pé dandan ní kọjá tààrà fi kí ọgbà sọ̀kún ní ó pàdé eré ìtọ́jú hárọ̀ká ìrẹsì ń ṣe ní ìgbà bẹ́ẹ̀ sóti yẹn nìyí ó lè jẹ́ ara tuntun làhárọ́kà eré ìtúsọ kìíní o làhárọ́kà ẹ máa wo àtúnṣáájú ní fìlà àtúnṣáájú nàní náà lára àkọjá pàtí àti ẹlẹ́gbẹ̀ẹ́ ìgbà kẹsàn án ṣe án ṣe dọ́gba àtúnṣáájú nàní torí pé kò sí kẹsàn-án tí ó fún un lára àkọsùn àbí ìṣèpá àbùmọ́ tó bá rí bẹ́ẹ̀ a máa ń ṣe ìdúgbòmù ilé tó ní haraka ti lù wọn ìjọ ní haraka káṣọ ike ìtọ́ haraka sáàkì ní haraka ńlá tó máa ń ṣe ìdúgbòmù tó wọlé wàá pàtó bá dọ̀dọ̀ sósì ọbẹ̀ ń tẹ̀. fàálà تر kẹ́bi فعل ربك kẹ́yì fàálà كيف kẹ́bi ربك بأصحاب yóò ṣe قال so ṣe àlàyé yẹn wọn ti tọ́jú ṣé àlàyé tó ń ṣe ní tó ti yẹ yín báyìí so ẹ̀dẹ̀ ti mọ̀ ẹ̀dí káfí ní ká má lò sí bíyẹn ó kọ̀rẹ́ ti bá bùnú sàkínà kọ̀ kọ̀rẹ́ ti fi jẹ̀mẹ́ ìyàwó àbá tó ti yẹ yín báyìí lọ́yìn ṣé wàá rí ó ní nǹkan tó fa ìdìbọn bọ̀ ó ní nǹkan tó ṣe kí tó fa ìdìbọn tó náà tani ọ̀nà mi lè ti tó fa ìbára tani ọ̀rọ̀ mi létí abá. Thank you. Oh, goodness, down. to sai a yi kuri a kuma kamar da a da su jaya no yo a mutum ne to yi wa and suddenly is good and that's what I mean Thank you. Thank you. náà so nǹkan kan bó ti lọ sí mo béèrè béèrè sábàbù àlè ìbọn sẹ́ni tó fa o ó ní ìkàtọ́ fún un ṣe ẹ̀rọ àwọn ará àti mẹ́fẹ́ fà yẹn ṣe wàá fọ́kí bùkátà kọ́ làwọn ti ń jáde ìbọn ṣe fọ́kí nínú wà lára ṣe nínú wà lára àwọn àdúrà ó wà ń bẹ̀ tó tún ọ̀sẹ̀ nínú àná sábà yẹn àjẹ́ wípé níbi nínú àná nítorí fà ìdígbọ́n àtàmọ́ sólùfìlì máa ń bọ̀ àtàmásò ẹ bá pè é tàmásò lò torí àti máa fọ́nù àti sífà yìí kankan náà tàmásò lò nìkan tá a bá sọ pé tìhádì tìhádì máa kọ́rọ̀ jù lábẹ́ sọ tí máa kọ́rọ̀ jù wọ́n jẹ́ kankan náà bọ̀ ẹni tàmásò mísìlò kankan náà níbi bóyá níbi sífà bóyá níbi fi fi nù ní tàmásò lò fi nù ní. ẹ̀kọ́ sọ yẹn fi nùn lákòókò sọ yẹn bá láfara rẹ balẹ̀. wàtàkọ́rùbù wàtàkọ́rùbù mẹ́à wàtàkọ́ ẹ̀fà ayélujára ìkọlẹ̀ wàtàkọ́rùbù mẹ́à. مع اتحاد مع اتحاد صفة الجنة في الميت في سمع راوة في مخرج أتويك يا أمي صفة جنة نبي ميت لكن مي منا نبي والتقارب فقط في الباطل والتقارب فقط Filba. tàbí kí ẹni wà filba. fìlbà ẹgbẹ́ kí wà sàkọ́ọ́rùbù fìlbà ẹ bá àdúgbò bá kọ́ọ̀tù náà ti kò tó àná. fìlbà ní níbi àwọn ará tuntun kù tó ti yé sàkọ́ọ́rùbù wa mẹ́wìí jáde ń jáde fún ara wọn ẹ sọ pé ilá ìnà ṣe ẹ ẹ asọ̀yẹ̀ ń kàjẹ́ lọ àbí òkú ẹni arọ̀ṣmán ọjà ẹgbẹ́ ń dàbẹ̀ lọ́wọ́ àbí lọ́wọ́ bá kò wọlé mọ́ owó tó mara wọn. tó di ẹyin báyẹn tó àwọn ará nítorí ìtàkọ́rùkù yẹn tí wọ́n sún mọ́ra wọn ó jẹ́ ọ̀rọ̀ láti ọ̀pá afẹ́ kìbọ̀nù ara. tó di ẹni yóò dẹ̀ rọrùn ju kíkárí kákìkọ̀ kan lọ́tọ̀ọ̀tọ̀ lọ bàbá ti tuntun nípa ẹ̀yọ̀ kan bàbá ti pé méjèèjì àyè nípa ẹ̀yọ̀ lójú ẹ̀lẹ́ mọ́sábà bí ẹ bá yọ mọ́sábà bí ẹ aláwọ̀sábà tó yẹ wà lágbó bí harfain harfan wahidan kàfáàní mọ́ṣájà ibi tá a ti wá tú oníyẹn dé obìnrin wá ní pé tí wọ́n bá wà ní tẹ́lẹ̀mọ̀tàn náà ìyẹn wá ṣẹlẹ̀ sí ìran tẹ́lẹ̀mọ̀ mẹ́rin pé ìlú kàkọ́ sókè méjì nù kẹlímà mẹrẹ ní kàkàrọrọ méjì ọ̀nà kàrọrọ ó ṣẹlẹ̀ sí dunia tó ṣe wípé ara ti ìfọwọ́ àti nínú fàájì náà pàdé pàdé níbi kí ni o dunia tó yẹ yín báyìí gbogbo bí tẹ́ bá ti nínú kọ̀ọ̀kan duwọ́nyí lèyàn mọ̀ duwọ́nyí yà duwọ́nyí tó yẹ yín báyìí bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ sí dunia. إنه يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص sọ́tí ẹni lónìí ẹni sọ pé bóyá tó ẹ̀ka lẹ́sìn kan bóyá nìbẹ̀ẹ́ka ìyẹn náà lójú tó bá ń ṣẹlẹ̀ náà lọ́wọ́ ó di mélòó àwọn yẹn kọ méjèèjì tí wọ́n kọ sọ ń kọ ọ wá ku méjì ó kù sí wa jọ́jẹ́ sinwaanu ọ̀rọ̀ irú sinwaanu ó jẹ́ kó kìnìwaanu kìnìwaanu dáníyà lọ́ba tó bẹ́ẹ̀ náà sálàyé mi ti yé àwọn ìgbà tí ìdìbò wọn bá pàdé pẹ̀lú wọn báyìí nínú kẹ́lìmọ̀ gánà a kì í ṣe ìdìbò wọn nítorí wípé yóò kò ní jẹ́ àmọ́ ìpìlẹ̀ ọ̀rọ̀ yẹn mọ́ yóò jọ tẹ̀tọ́ yìí nígbà bá fàdìpínlẹ̀ nǹkan sórí ẹni tí yóò tó gbà bá fàdìpínlẹ̀ látòjú mi tá a bá ní tó yá sábà sọ báwọn a ní mọ̀ sí ibi ìdẹ̀ ní ikú láti mọ̀ ní àbí dùnúwù wọn jẹ̀lé ò ní nǹkan yẹn dùnúwù ní tó sọmọ gbogbo láti wá fún mi ní gàá ní mọ̀ tó ti yẹ yín báyẹn ni ìdí nìyẹn ká fi ṣe ká túlẹ̀ so ibi tó wá ti á yẹ ká ṣe ìdúgbòmù yẹn kí láwa ṣe báwọn ìbáwọ̀ ní abẹ́ wọn máa ń pè ní alìbáàrú alìmọ̀pá alìbáàrú. Kini ni tiwọn alìbáàrù gbogbo àpò ìbùhárù panadada ìbùhárù panadada ìdíjà mi pè ní panadada ní ibi tí àṣù máa máa kọ́rọ́ jù kankan ẹ̀rí pé ìbùhárù tàbí ọkọ̀ bá sọ kọ́ a ní alìbáàrù àlù torí pé máa kọ́rọ́ jù àwọn ará fi rẹ̀ ìgbẹ́lẹ̀ a ní alìbáàrù ní mọ́tò náà torí pé àṣù máa máa kọ́rọ́ jù kankan sóyè yín lábẹ́ ẹbẹ̀rún láti wá sọ ìfúhárù mi ìfúhárù mi wà ń bẹ tó jẹ́ ti ní olùsàkí nànà sẹ́yìn. tó ń yé o tó ń yé sa ìfúhárù mi wà òun nìkan tá a bá tó a tó wá sí ìfúhárù nínú sàkí àtàrà fi bọ̀ ṣùgbọ́n èyí ìdẹnu kẹ́lí màkà náà ìbáàrù là ń ṣe ìbáàrù táwa ṣe òkò jẹnẹra house ṣe bẹ́ẹ̀ àtàwọn mi àwọn mi ṣe tọ̀ ìyẹn fẹ́ láàyè méjì náà Al-Qur'an aláwọ̀ ìyá fún ẹlẹ́kẹ̀ẹ́ nínú pọ̀lọ́pọ̀lọ́ mi. ẹ̀rí pé táwa fẹ́ẹ́ yàtí bá ti máa ń kà ní ẹja mú lọ ẹja mú náà yàtí. والقرآن الحكيم سبحان عبادك هذه تي يعطون يمدول ريه تي ما فيك على القرآن تي ما فيك الحروف المقطعة ما هو عن قراءة القرآن سكون بينهم طبعا يبقى يعسين ينون تيو عم بيسين سكون أو أقعد يوا كلا يقاشم أو يقاشم كني إدراك ليش لأنه كلمة كنا بيبقى هذا الحرف ياسين والقرآن الحكيم طبعا قاتل كده كل شيء ربع يقوم ياسين والقرآن الحكيم أجل يا طبعا بينا نور كده بعد نور كده بعد قالوا نور والقرآن آه، والقلم وما يسطرون فلا يمسك سبحان الله عفا يعقل توجع كنيو ونو علو كيلو قرن ايما دي هي دي ضاف عن إظهار رواية إظهار رواية <laughs> ìwà fún mi ìwà àyà òtí mọ̀ pa yín. ká dún àgbà sọ? ìrùfàárù ìwà àyà. ìtọ́jú àti ìrùfàárù ìwà àyà ni wípé àwọn ìwà àyà kan ló tó di ẹni sí kìí ṣe wípé kọ́ ìdà kan ni. ọ̀rọ̀ ọ̀rọ̀ tó nǹkan. إلا إذا كان بكلمة فعلا ترجمك دنيا ثم سنوان مبادر بيه إلا إذا كان بكلمة فعلا أبيض مبادر ترجمك دنيا ìbéèrè ti إلا إذا كان ike, يرجعك الرياح mo ní ìdí ẹ̀tọ́ dára rẹ̀ ẹ̀tọ́ dára rẹ̀ tí ó lè dára rẹ̀ ló ti takùrá yìí ẹ̀hẹ́n nígbà <laughs> ìlúwàánù ni mo bì ìfọ́n ó ń sọ lónìí ó ti níye ìbùhárù tààtì mẹ́nuba ìbùhárù tààtì mẹ́nuba ó ti níye ó ń sọ yìí ẹ̀ ó ń sọ ọkọ rẹ̀ àti jẹ́fẹ́fẹ́ rẹ̀. amẹ́nuba yìí ìbùhárù méjì ìbùhárù alákọ̀ọ́kọ́. ẹ jábọ̀ bá kéwòn lọ ẹ̀dá wọn wá dé lọ ọ̀rọ̀ ti báyìí. gọ̀ọ́sọ̀rọ̀ bọ̀ ọ̀rọ̀ pẹ́ẹ́tì ni wọ́n náà fẹ́ sọ àyè ọ̀rọ̀ ó ti lọ àní nǹkan ti lọ ẹ̀dá kùn kíláàsì mọ́ wá ṣe mọ́ báyìí. ọ̀rọ̀ àfikà mọ́ bá kẹ́ lọ.

èso akọ́dọ̀ láàyè tó sàyè níbi wọ́n sọ̀rọ̀ látàárọ̀ nǹkan. tó àpòjúwe tí nínú sákìnà ẹ̀kọ́ wa ní síbi tẹ́límọ̀dé wà á ṣẹ̀dá irú àwọn yẹn àwọn yẹn àwọn yẹn kò ní sí ìdáná ṣẹ́tún kò ní sí sódì yé wa yẹn tó tẹ́límọ̀dé bí kí wọ́n sọ pé máa ń yọ mí máa ń máa ń ṣe ìwárí ìfarabalẹ̀ ìjọ tó ti tọ́ lọ àṣìṣe ó pọ̀ gan-an níbi pípe ìdúrọ̀ ẹlẹ́mìíràn sọ pé fàmáyà àmáyí fàmáyà àmáyí kàwọ́ kàyọ̀ kàwọ́ kàyọ̀ tó di ẹ ǹjẹ́ yẹn wọ́n sọ ni ẹ̀rí sẹ́yìn tá a sọ ìdìbò ń dùgbò nà lára ìdìbò ń dá sọ̀rọ̀ ìṣègùn nà má. fàmáyí máyí máyí ètí máyí máyí fàmáyà àmáyí ó láyà lọ́dọ̀ ọ̀kọ́lá. Fàmà yá máyì oníṣẹ́. Fàmà yá máyì ní wáyé tó di gbóò nìkan náà. Ìṣàrọ̀ kan ẹja fi yẹn lẹ̀ kí wọ́n mọ̀ dá nǹkan rú. Fàmà mọ́tò pé fàmáyí fàmáyí tí a mọ̀ pé máyí yẹn kò sí fúnà mẹ́ẹ̀ tó gbé ẹni tó ka fàmáyí eléyìí ti ṣe kọ́lá yàkúbù náà máa ń kàbọ̀ ẹnu ìṣáyé náà máa ń kàbọ̀ fìtìrì láti kúburọ́ ni sálàyé mi gbogbo wọn ò dúró lórí ẹ̀ fàmáyí yá àmàlí tó di é fàmáyí yá àkúṣà tó kò dúró bá ẹni tó bá wá sọ pé tọ́lá ìlú tó ọba ilé tí ó tó ṣe kún náà fídíà tó bá ní wá fídíà ó ní sánájú ọ̀la tó tó bá ní mi wú wá fídíà tó ọjọ́ tí mò ń sọ yé tí wọ́n bá ilé sọ fún àwọn tí wọ́n fi fídíà lẹ́yìn wọ́n yọ jáde ní o. Sàmáyìn yá, ọ̀yá sọ bẹ́ẹ̀. Sàmáyìn. من يومئذ يصدر يصدر يومئذ ذي يومئذ ذي يومئذ يصدر فمن يعمل طيب، ومن يرغب عن ومن ير ومن ير Yeah, <laughs> ẹjọ́ ẹjá farabalẹ̀ ó pàtàkì gan o ó pàtàkì o wà máa ń máa ń máa ń sọ pé wà máa ń wà máa ń ìtàkùkà nìyẹn wà máa ń yọ ọ̀gọ́ bu àrùn méjì ló ti wà ń bẹ̀ bẹ̀ tí mímu náà ti wà ń bẹ̀. عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد مشيناه في الدنيا إذا أصبحت كما يتعجل ما كان شيء قوم منه ضد عجافيرة وإنه في الآخرة لمن الصالحين ومن من من من من lórí pé tó bá ti di bí ìpa ó ti rè tẹ̀sí gbóná ìlú ìlú tó ń jáde tí ẹ máa wo ràhàyí síbò wà rẹ̀ yìí torí pé kọ̀kọ̀ rẹ̀ ṣùgbọ́n wà máa wà máa torí pé kò jáde kò rí jáde tó kọ̀ rẹ̀ sí i tí ọba jẹ́ pé tó bá di mú orí pè lọ́kọ̀ rẹ̀ tó bá jẹ́ pé tó bá di mú orí pè náà ìgbẹ́kúnlẹ̀ náà. ومن يع ومن ويل يومئذ ويل يوم من ربهم من واق ومن يعص الله أن نسوي أن نسوي ومن يعمل ومن يعمل ومن يؤمن من من يؤمن بالله أفمن يمشي مكبا ورائهم من وراء الحجرات من وراء الحجرات من نعم. من من أراء ومن يضلل الله ومن يضلل الله ومن يؤمن بالله والرسول ومن يتق الله من نفس واحدة أمن يمشي من مسجد ومن يكذبك بعد بالدين وجوه يوم ومن يشاكك الرسول ìwọ́n ìfẹ́lọ̀ ọba ní pé wà títí lọ. náà wàsáàdì ìdúró ọ̀hún bí ìrọ̀lẹ́ fún yá. wàràmùdùrú rọ́lá fàásìnàndà. sọ́yìn ó ní wípé ẹlẹ́ẹ̀kejì náà mo fẹ́ bí ìbéèrè ẹ̀dá àjọ ẹ̀ sì máa di kọ́mọ́ sọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì kìnnìkan ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì èyí tó ṣe é ṣe ní lẹ́yìn ọ̀tẹ́ wàsáàdù ti di méjì báyìí ìdí tí mo fi béèrè ló èyí gbọ́dọ̀ lọ kí wàsáàdù alákọ̀ọ́kọ́ kí ni wàsáàdù ẹlẹ́ẹ̀kejì kí ni kí ni wàsáàdù alákọ̀ọ́kọ́ wàsáàdù ẹlẹ́ẹ̀kejì nínú kí ni nínú àkàmì lónìí sákínà ọ̀tẹ̀ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú àkàmì lónìí sákínà ṣùgbọ́n wà sáánù tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ẹlẹ́ẹ̀kejì nínú ìdìbò mọ bẹ̀ntẹ́mà mọ bẹ̀ntẹ́mà ọ̀dà tẹ́wọ́ á rí ẹlẹ́ẹ̀kejì náà nígbà kan tó wà mẹ́ ó bá tún payá rẹ̀ tani ó dáhùn ó bá tún payá rẹ̀ ó bá tún payá rẹ̀ ó bá tún payá rẹ̀. لتخفيف لا لا لتخفيف لتخفيف لتخفيف ó ní àdúrà ìfọ̀nà ìyá bàbá àmọ́ parẹ́ ó ní bàbá jẹ́ pé ní ó wà nípò mọ̀fọ́n àbí wà ní ipò mọ̀jú. àwọn àyàbà ti bẹ̀rẹ̀ tẹ̀ ó ní àyàbà mú ní wọ́n tó bá kọ́rọ̀ àti ṣúra àmì kọ́mọ láti kọ́mọ. Àti kọ́ fi ẹ̀dá àgbàjá wọn bá tó lọ. àwọ̀sáàlì ìbọn ọ̀hún ìbọn ilé kó ná ẹlẹ́sìn owó ní ìdìbọ́mù tí kò ní kó ná ìdìbọ́mù ìbọn ilé kó ná ìdìbọ́mù tí ò tẹ́kí ni ò kò ní kó ná ìyẹn máa ń wáyé ìlànà ọ̀rọ̀ sálàyé rẹ̀ eléyàn náà láyà kọ̀ mí nímọ̀ sáwọn àyà níbi láàmà jọrọ ó ní wípé wà rọrùn ọ̀rọ̀ là rọrùn méjèèjì ní rọlà bẹ́ẹ̀ mọ̀ kíkẹ́ ẹ̀kọ́ ti kọ́ sọ pé nù yẹnu mú ló wà níbi iná wa mú rọrùn wà fún un náà ló sọ pé wà rọrùn ọ̀rọ̀ là fa àtúntì náà nà ń lọ́mọ dáadáa ó ní ti láàmì wà rọ níbi níbi láàmà jọrọ tó mọ ìkàbí rọ lẹ́yìn ìgbà náà sọ́ra fún kí rọ̀ yẹn máa rólù ọwọ́ gbàgbà ìdìbọ̀mù bá ti sọ ìdìbọ̀mù sí yóò máa di rọ́ọ̀mù sọ dáadáa kí ẹ máa sọ pé mìíràn mìíràn bíhìm sẹ́ni tí mo ń pè mìíràn bíhìm kọ̀kọ́rẹ́ ti o mìíràn bíhìm mìíràn bíhìm sẹ́ni kó rò mìíràn bíhìm sẹ́yìn ló ń sọ pé fún mọ̀kàbí rọ̀ lẹ́hùn ṣé tẹkírì ẹ̀ títí gbàdé òní ti sọ́ra fún tẹkírì tó wà mẹ́. mìíràn bíhìm mìíràn bíhìm من ربهم يجي من ربهم يجي من ربهم كيجي كده لا لا كيجي من ربهم تعالوا لك من ربهم لما جواب بعد جاء إيه؟ من ربهم من لم tó ní ìsìn súnmọ̀ káàrí ọ̀nà mú yẹn kẹ́ ń pé wú dọ̀míìrù kẹ́ni kò ní dọ̀míìrù méjì bára fi ní sọ̀rọ̀ parí ara kan ó túmọ̀ sí kékan nù wọn ni dọ̀míìrù yẹn lọ bá àbísà ń rí ẹ ọ̀nà tí ń lọ bá yẹn òun ni rọ̀ kò lọ bá láwọn ìṣọ́ra fún tẹ̀síìrì níbi rọ̀ láàfin là tó ti ẹni mọ́lẹ́m ọ̀yá tó o nífẹ̀ẹ́ pé mọ́lẹ́m sọ pé gúnà mọ́lẹ́m ìjọ tó bá rẹ̀ ń tó ń ṣe kúnnà tó bá mọ̀ dájú ẹ̀ tó kéwú débẹ̀ oníbi tí a ti lè ṣe. mẹ́rọ̀bìhìn ẹ̀rẹ́ sọ pé mẹ́rọ̀bìhìn tó bá mọ̀ débẹ̀. tẹ̀sán tó ti yé o là á fi sọ àtòrí kọ́ mọ́ rẹ̀ lómi kò mọ́ lọ́ mọ́ fọ́ọ̀tì tó bá ṣe ń tó mọ̀ débẹ̀ tó gbọ́ mi yé o tó bá ṣe kí o ẹni tó lè fọ́ọ̀tì wà ìjọ tó bá yẹ tọ́wọ́ alẹ́kẹ́ni tó mà débẹ̀ ni yóò wá mọ̀ ọ́ yá ti fẹ́ kó ti ṣe àti fìdí ọ̀yà bí kò ti ṣe. mẹ́rọ bí hin fọ́yà mẹ́lám mẹ́lám rọ́ṣúrú rọ́hìm rọ́ṣúrú rọ́hìm rọ́ṣúrú rọ́hìm. توابا رحيما من ربهم من رسول من رسول غفور رحيم من لم يجدوا من لم يجده ويؤتي من لدنه بسم الله الرحمن الرحيم غفورا رحيما سلام قولا من رب الرحيم من رزقه أو ربهم نعم نعم من لم يؤمن من ربه من ربه غفورا رحيما من لم يؤمن ولكن لا يعلم من رزقه تنزل رب العاد جزاء من ربك غفور رحيم ẹjọ́ tó ti kí àwà tí ká bí tí ká parí ẹ̀ á tún kọ́ntínú mọ̀hájì kákọ̀tì lẹ́yìn aṣọ àbí kákọ̀tì ọ̀la ìdẹ́ bá dúró ní o ṣé kákọ̀tì lẹ́yìn aṣọ àbí kákọ̀tì ní lọ́la. a lè parí ẹ̀ ká má parí ẹ̀ ṣé ẹ ráyè mọ́ndé a lè parí ẹ̀ kò sí tó ní bá ká sọ́jọ́ mẹ́ta ni ọlọ́dẹ wà mẹ́ni. ok ṣé ká ti mọ́ndé kù ẹ sábà ti parí ilé ká stop ká continue lọ́la kí báyìí lọ. ẹ já sí Thank you. det gjelder